أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسقف ولو بألا نجلو à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kọ́mọ bá nábì ní àtàwọn aráàlú rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ náà ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà ọlọ́mọsáfàánú èyí wa kò láyàtà kìámà akíra wa káàbọ̀ sórí ètò àgbọ́yé islam òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam fi yíwa ipé man yuridillahu bihi khayran yufaqqihhu fid-din ẹni tó ma fẹ́fẹ́ dáadáa ìmá fún lágbọ́yé ẹ̀sìn rẹ̀ ọlọ́run bá ń bẹ̀ sàánú mọ́sà fún alágbọ́yé ẹ̀sìn rẹ̀ rẹ́ nínú islam gbogbo wa la máa ipé àsìkò yìí à ń palẹ̀mọ́ fún oṣù ramadan oṣù oríire nì oṣù tó ẹ pé imam ibn Khuzaimah rahimahullah ọgbà àdísì wáyé pé ṣáàrùn oṣù kan ní àwọ́lò orahma mẹ́wàá bẹ̀rẹ̀ rẹ̀ àánú ọlọ́run ọba ni lókun tí ó máa rọ̀ bí òjò ọlọ́jáwà náà tọ́lọ́run ọ̀sánú wà àwùsọ́tò ó makfira àárín gbogbo oṣù ramadan àforíjì ẹ̀ṣẹ̀ ni ọlọ́run ọba ń bẹ̀ mẹ́ta fúrẹ́sẹ̀ wà ìtìkùnmínà náà ìparí ẹ̀ ìlànà ni ó ìyá mi ìlú Islam bí mo sọ̀rọ̀ fún wa pé àwọn sọ̀hábà wọn máa bẹ lọ́wọ́ ọba ní pé ọlọ́wọ́ ọba o láwọn barik lana fi Rajab wa barik lana fi Sha'ban wa balighna Ramadan ọlọ́wọ́ ọba o ṣàánú wa falbarka sínú oṣù Rajab fún wa falbarka sínú oṣù Sha'ban fún wa kọ́ wá sínú ìwájú ní Ramadan ọjọ́ díẹ̀ tó kù tàbí wọnú Ramadan ní àdàkùn ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala já wà àwọn tí wọ́n sọ tó wọnú oṣù náà lọ́yà islam ẹgbẹ́ bá a ti bá pé sẹ̀ríà islam gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ló létò àyíká ṣe nǹkan pẹ̀lú ọgbọ́n orí lọ́fà àwọn bàbá alẹ́ yorùbá ọlọ́kọ́ bá a san wọ́n lẹ́sàn-án rí wọ́n ní ìmọ̀lólà dín ní ọgbọ́n ògbé agídí ó sì rán ẹbí mo fi yẹn kún gẹ́gẹ́ bí yorùbá agídí ó sì rán àwọn ẹbí mo fi kún nígbàgbọ́ kẹsì nẹ́ẹ̀sì kòrán kẹlẹ́ nẹ́ẹ̀sì àdìsí ọ̀rọ̀ ní ó di wa torí ẹlòmí agilé mọ̀ pé pàṣẹ ti ń kawà nǹkan rẹ kọ́ nǹkan ọlọ́run bá ní anabi muhammad sallallahu alayhi wa sallam nígbà tó lọ́sọ pé faman shahida minkum shahra falyasmu ẹni tó bá ti gbọ́ pé wọ́n rọ́sù abẹ́ni tó bá náà pé wọ́n rọ́sù kọ́ ya gbà wẹ̀yẹ àti wọn tún fún wa pé sumu li ru'yatihi wa aftiru li ru'yatihi fa in gumma alaykum fàkmílù salati ìgbàwáhílà fàkmílù iddah ẹ gba àwẹ̀ tó bá ti róṣù ẹ àwẹ̀ ti tí kurukuru wa bọjú ọ̀run ẹ̀yà aka òǹkà kó pe ọgbọ̀n ọjọ́ òǹkà ṣàbán ni lẹ́ẹ̀ka ti fi ọjọ́ àbí òǹkà ti ramadana lẹ́ẹ̀ka ọgbọ̀n ọjọ́ ní islam àwọn ará wọn kan nínú ṣètọ́n ṣètọ́n wọ́n lẹ́yìn ọlọ́run fòtà hàn wá pé ṣètò ọlọ́ta wa ọlọ́run pé iná ṣètò ọlọ́kùnmọ́ àdówò fàtàkìzó àdówà ìnáma yẹ́dù ọwọ́ ìsìbá olè yẹ kó min asábì sàáyẹ̀ ṣètò ọ̀tá yìí ẹ̀yin náà mú lọ́ta wọ́n sọ nínú sọ́tò lọ́bàkárà pé àtúntò 208 yá ayú alẹ́bìnrin àmọ́nù ìdíkọ́lù fìsílmì káfà wàlá tẹ̀tẹ́bì ọ̀kọ́tù wàtú ṣètọ́n ìnà òlàkógínì àdówò wọ́n mọ̀ bẹ́ẹ̀ ẹwọ ní islam tó gbogbo bẹ́ẹ̀ ṣe ní ìgbésí ayé ẹni pé ti ṣẹ̀rí àwọn oníkẹtẹ̀lé ó ní òfin tọwọ́ tẹsẹ̀ wọ́n láti tẹ́bi ọkọ̀ tó wọ́n ti ẹ mẹ́tẹ̀lé ètò ṣètọ́n gbogbo bẹ́ẹ̀ ṣe tọ́ mẹ́tẹ̀lé ìnà òòlákùn tó ń ṣètọ́n darí ètò ẹ̀sìn yìí o àdówó mọ̀gẹ́ẹ́n wà lónìí báyìí ní oṣù àbáyìí ti ń parí lọ báyìí àwọn àkọsọ ìjọba àwọn fẹ́ mú Ramadan eléyìí ọ̀bá ṣẹ̀rí àmì kíjọba yà bẹ̀rẹ̀ ara o àìsí ìsẹ̀ ọjọ́ tá a bẹ̀rẹ̀ rẹ̀ a máa ka òǹkà ṣàbáni gẹ́gẹ́ bí òǹkà tó gbajúmọ̀ jù náà ni pé òní yìí twenty four ni òní sunday yìí twenty four ni which means a máa ka tó bá pé twenty nine days déédéé a máa wá sùn a máa wá oṣù ilé tó bá ṣẹ̀rí àmọ́ ni a máa wá oṣù ìwá oṣù tó ń wọ́sùn yẹn gan ìbáàdà nìfà. Ah, ẹwù àánú ọlọ́run lórí wa tí ó ti ẹ̀wò mọ́gìrìmì tó bọ̀ ọwọ́ ń wojú ọ̀run ọwọ́ ń wojú ọ̀run òun wojú ọ̀run kí ọ̀run wá oṣù orí orí o ti ṣe ìbáàdà torí effort kan ló ṣe fẹ́ sí òun tó bá fi ọ́ sí pọ́ńkẹ́ tó rí ládá lórí ládá nù a máa retí a máa gbọ́dún rédíò a máa gbọ́dún tẹlifíṣàn ìnírí israel yẹn ìnírí rẹ̀ ti pé àmàfẹ́ gbogbo wọn rọ́sùn wọn rọ́sùn ní Sudan wọn rọ́sùn ní Saudi Arabia wọn rọ́sùn ní Chad àbí wọ́n tó ní Sókótó àbí wọ́n ní Ìbàdàn tó fọkà sí eléyìí gan Ìbàdàn ni a máa wo sùkúrú pa fi sọjọ́ pé jọba ìlà bẹ̀rẹ̀ àwẹ̀ ẹgbẹ́jà fi sọjọ́ àfi sọjọ́ pé ṣètò ọ̀nà sọba pọ̀ tààrà inú ètò ètò ó ti mọ̀ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ alẹ́bí Muhammad sọlẹ̀ pé إذا جاء رمضان فتحت أبواب الجنة في معنى العزيز كما ما دبا يوسي ولا يكون جنة الجنة ولا يكون جنة وسي وغلقت أبواب جهنم وليت يغلقون أما جهنم وسفلت الشياطين بقبعون يسمون دي ملك ṣètọ́ bá fọwọ́ bí òun mọ́lẹ̀ kó tó wá lọ bí bàbá àgbẹ̀sọ fẹ́ kó lóko ni tó wọ́n pẹ́ àwọn ọ̀kẹ́rẹ́ àwọn àwọn gàgán ọmọdé wọn lọ́mù òun náà ti di àwọn tàkúté kalẹ̀ tẹ́ pé tó bá ti rìn ní tí ọba mọ ọkà bọ́ sínú tàkúté rẹ̀ ni the same thing ṣètọ́ nǹkan tó mọ̀ kó tó wá lọ ìmọ̀ di àwọn pàǹpẹ́ kalẹ̀ inú pàǹpẹ́ ṣètọ́ náà níbi káwọn èèyàn bẹ̀rẹ̀ àwẹ̀ láìjẹ́ pé wọ́n rọ́ṣù láìjẹ́ pé wọ́n gbọ́ pé wọ́n rọ́ṣù dáadáa ní kó bàbá wa sí nàìjíríà alhamdulilayi rẹ̀mìn àwọn jihad tán bàbá wa àgbà sí lọ́hùn ṣé usman fodi rahimahullah náà ló establish sultan of sokoto nígbà tó ti establish a ti dúró nìyẹn ọfẹ ọkọ̀ ó ti dúró nìyẹn ọlọ́run jẹ bẹ́ẹ̀ tí sultan bàbá wa náà ti pé wọ́n rọ́ṣù abẹ̀rẹ̀ àwẹ̀ wọn ò rọ́ṣù àníṣù ó fi yé wa muhammad sọ̀rọ̀ oúnjẹ bá rí lára àwọn aṣíwájú yìí kẹ̀kẹ́ tẹ́ kórìíra ẹ sùúrù ẹ ṣe sùúrù tọ́lẹ́ni tó bá àti ní kan tọ́fìlẹ̀ ló kú okùnkù jàhìlíyà ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ wí àwọn aṣíwájú yìí ṣe kékeré tó sì ṣètọ́ bá mùsùlùmí amírùmùmí ní

tó gbọ́ ọtí ẹ̀mọ ẹgbẹ́ rọ́díò ọmọ àṣírẹ́ bíi pé fẹ́ wá tuntun ti announce yóò wọ́n ti èèyàn máa ìrà sáré eléyìí náà ìbáàdàn ó di wa tí wọ́n ti wá rọ́ṣù bẹ́ẹ̀ láti dà ní ẹ̀kẹ́ sí pé náà wéjọ àṣùmà ramadana tàlásínà yawma àwòtíṣà àrọ̀ àkùnrin tó jìbà ìwọ́n tó dílóru ọmọ dílóru yóò tó dílóru tó ń di wa ọlọ́wọ́ bá jẹ́ tó dáa oríire tó ń bẹ kọ́ wá kárí wa nínú àwọn ète tí ṣe ìtọ́ ti máa ṣe kó tó lọ òun náà àwọn bídíà oríṣiríṣi <coughs> náà ni nẹ́fìlì òru òní alákà mẹ́jọ asálámà mẹ́rin iná àti iná méjìlá méjìlá lórí ìdúkọ̀ ọ̀kẹ́ gbogbo ilé ìgbéra ni bídíà ni ó tún takò náà sí Kùránì ó takò náà sí ayàtọ̀ síra wa ẹlòmí ọlọ́run dára látàárọ̀ dalẹ́ kò ní sí wàhálà ó wà lọ́fíìsì ẹni ac wà ń bẹ̀ mọ́tò rẹ̀ ac wà ń bẹ̀ ilé rẹ̀ ac wà ń bẹ̀ tí ó fi àwọn elébìrà tó lè tó lọ lè já jígà bákan náà ni orun wọn ṣe rí bákan náà kọ́ lórun rí ó di wa ọdún ó lè rọ lébìrà lọ́rùn láti mọ̀ yẹn ni tàràwì oná là ń pè ni mẹ́jọ yóò àkí wítìrì sí yóò àjẹ́ mọ́kànlá lọ́mọ wa fẹ́ ìdá Aisha radiyallahu anha ó láti nú àwẹ̀ ní o àtìlẹ́yìn gbàtí ìṣẹ́ nú àwẹ̀ ní o annabi Muhammad sallallahu alaihi wasallam kéèyàn ju rákà mọ́kànlá lọ ó ní wa ètò fi dáa jù tó bá lè wá ayẹ mẹ́wàá tó yan wítìrì lọ́jọ́ mẹ́tàlá ó sì dédé tó bá lè yan 20 kò sí tí a ń jẹ pé salatu layli masna masna nẹ́sìlẹ̀ òru méjì méjì ni iye tó bá lè yàn yẹn ó ṣe déédéé eléyìí ló ṣe déédéé nẹ́sì Qur'an tọ́lọ̀ ń sọ fún anú suratul uh, Muzammil àwọn súra tọ́lọ̀ kọ́kọ́ sọ̀kalẹ̀ fún anabi Muhammad sallam lẹ́yìn tíwèé anabi sallam ni nẹ́sìlẹ̀ òru jẹ́ sọ́mi tíwèé anabi sallam ni suratul Muzammil tọ́lọ̀ bá pé yá ayyuhal Muzammil. قم الليل إلا قليلا نسوه أو ينقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا ما في إكراه سقالتها سورة تلم يا أيها المزمل يوتو داتتني فبرا أرى كتابي موي كيسي يا سلام دبرا ndo waju re kisi ndo mada sabura asato ada joni pagwa ya kum layla illa lidima lakum yanafila afko dia lama bisun nísìbáwó ọpọ́jù kó lo ìdájì orúkọ fi sùn ìdájì orúkọ kó yẹn náfìlà àwọn zida alẹ́ yà ní kó yẹn náfìlà kó ju ìdájì orú lọ àwọn ìkóso àbíkó díẹ̀ bí ikú díẹ̀ waratil Qur'ana tartila kó lè fara balẹ̀ kí Qur'an lóru yẹ anabi lè ṣe bẹ́ẹ̀ náà kó bá sàn anabi lẹ́sàn án sayyidina Uzaifa bin Yaman ó ní wọ́n mọ́ sí àdínjọ́ kan lórí gbá wọ́n bá mi yàn náfìlà mo wá rò pé ah èyí máa bẹ̀rẹ̀ jábẹ́ náfìlà tèmi yàn bí egungun ojú àyàn ànábì sẹ́lẹ̀ kí máa bá yàn náfìlà la ilaha illallah òṣèlú fún àwọn ọmọ adúlẹ̀ jáde sẹ́lẹ̀ ìbá yàn náfìlà nígbà tó ké fáti àtàn tó wá bẹ̀rẹ̀ sí ké sótò bákọ́rọ̀ sótò bákọ́rọ̀ gbogbo wa mọ̀ pé àyà tó wà bẹ̀ 286 nígbà tí ń ké lọ òun wá ní ànábì fẹ́ dó lórí 80 lórí 100 tó bá débi 100 yóò rù kù nígbà tó débi 100 ànábì bá lọ olú a ah, ọfẹ́ dúró lé ni nígbà tó ń bẹ́ẹ̀ lé two hundred ó ti ń bá a lọ ní ah, fi súrà yẹn parí ẹ̀ráka yẹn nígbà tó parí sọ́tọ̀ bákàrà ọba tó wá mú sọ́tọ̀ ali moran Quran three nìyẹn two hundred verses ló wà ń bẹ̀rẹ̀ ó wá ní wọ́n ń pẹ̀lú tẹ̀rtíìl pẹ̀lú farabalẹ̀ ó tó bá débi ayé àti bá sọ̀rọ̀ ń pa ìkẹ́ ọlọ́run yóò ọlọ́run tó bá débi ayé àti wọ́n sọ̀rọ̀ nípa ìyá ọlọ́run ní ọlọ́run dábòbò bíbí ìyá rẹ wọ́n bínú sí ni wọ́n yẹra sọ́ra lè la ilaha illallah la ilaha illallah ọlọ́kùnrin bá sàrẹ́bì lẹ́sàn-án ní sàdúrà fún ara ẹnìkan bá ìmọ̀ sàdúrà fún èmi àti rẹ gbogbo mùsùlùmí àgbáyé àwọn tó ti ibi tẹ́gbẹ́ yà ìmọ̀ sàdúrà fún wa ni. parí sọ́dọ̀ ali moran ó ní yóò rúkú olùwà kò wá ké sọ́tò nìsà wá john plus sọ́tò maida quran five ni wọ́n parí sọ́tò maida ó jẹ́ àpàdà sí sọ́tùm nìsá ọwá ni mo jẹ́ àárò kùrù jọ́nà àwọn tí ń fún lórí pé ìrókúrò lóòrò ó ní mo rò pé ìní ìfẹ́ bára ilẹ̀ kí mi máa lọ báyìí ìlẹ́gbára ìlẹ́mi ìtẹ́rẹ̀ sàábẹ́ni ò sàábẹ́ni ò lẹ́mi ìtàlùbìsì àti ìbẹ̀lẹ̀ mi pẹ̀lú rẹ̀ àwọn àwọn àgbà bíi ojúlówó gan sábì dálẹ̀ o ò tí lè ṣe ọmọ ìdọ́gba pé iná o tí ẹ̀ bá lè ọlọ́run ní kúnnù sọ́tù ṣúra amílá òmùsúra ká ó ṣára ó láòmìnà dín máa lam yá azin bí ilá sí àwọn kan bẹ̀rẹ̀ wọ́n ní committee of planners ní fọ́lọ̀ tí ń plan rẹ̀ ń bọ̀lẹ̀ tí ń plan rẹ̀ náà ti tọ́lọ́ ọba ìlú wọlé jókòó náà kọ́ńtì wọlé jókòó ó ti yé wa so ìyẹn tó bá wọn kálukú lọ́rùn lọ́lọ́run sọ pé إن ربك يعلم أنك تقوم عدنا من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لا تنسوه فسأل عليكم فاقرأوا ما تيسر من القرآن قالوا لهم فاقرأوا ما تيسر من القرآن إيه؟ ألم علم أن يكون منكم مرضى اللهم طاقم بيتك ومسعره وآخرون يلبون في الأمن يبتقون من فضل الله أما قم كيكاك ذات ما سوى ما سوى wa يقاتل أعود منزل جهاد ما تيسر منه inú sú àyà kan náà ọlọ́run bí tẹ́lẹ̀ méjì pé fàkírá ohun tẹ́ àní ẹ̀kẹ́ tó bá rọ̀ ìlọ́run ni ọlọ́gbọ́ àwọn kan ṣe wàhálà nù yí àwọn kan ṣe musulmi kan ṣe ráwọ̀ nù yí gbogbo ń kálukú n'oyi tó bá lè yẹn kọ́nyà inú ètè ni kọwaa sùn kọ́ jẹ bí mẹ́rin sùn tó wá sùn tán ọ̀ àgbàgbé ọ̀ wá sùn lọ wọ́n di aago mẹ́fà àbọ̀ aago méje lọ́mọ kí àṣùbà ní orun sàrò ní wọ̀láì orun ṣètàn orun sàrò orun ṣètàn ní nítorí àwọn lọ àṣùbà tó ń àwọn bá gbogbo mùsùlùmí inú palẹ̀mọ́ tákùnrin fún ramadan pé láti bẹ̀rẹ̀ ramadan tóbi tó pé àṣùbá mi àyílá mi aláṣàrì mi magrib mi ṣáì mi ìmáàmù ọmọ bàbí mọ́sálásì mi tẹ̀kọ́lọ́dún lè ráàmù àkọ́kọ́ ìpínlẹ̀ ìgbàmù lájọ máa ṣe ọgbẹ́ kwami determination wọ́n ti àwọn ènìyàn tó ń bẹ̀ ń ṣe ẹ́ fọ́ọ̀sì tọ̀ bọ́ wá ti àmì ìsọ̀kan gbà mí òun kà pọ̀ pé òkì àwọn mísì ìrún kanú arpa ti tilatul qur'an turu su ramadan ba ti tàyí fún wa oṣù qur'an ni oṣù qur'an ni ó di wa ama ka qur'an na gbabi tadabbur bó ti aya mẹ́wàá ló bá kà wọ́n yà nínú islam ọlọ́run bá wa sàn bàbá rẹ̀ sàn wọ́n ti bá wa tu sí yorùbá ká yorùbá rẹ̀ kò rẹ̀ ronú pa rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ bàbá wa sheikh mahmoud abubakar gumi rahimahullah omi rọ́dùn àzàáni ilẹ̀ ma'ani al-qur'an dálà yẹ padà dáwọn ọpọlọ rẹ̀ padà sí àwọn ìtumọ̀ kùránì tó bá káyà márùn mọ́rọ̀ṣì kìí àà ní wọ́n kápá pàrà mọ́rọ̀ṣì wọ́n ti lè kùránì tẹ̀rẹ̀tìlà tó bá káyà márùn ìtumọ̀ rẹ̀ ká kúrúsì ìtọ́ bá ń se níṣẹ́ kò mọ̀ bẹ́lọ́ ọba kọ́rọ̀ di olùmọ̀ sí ìtọ́ pé aburú ni kò jìnà sí wọ́n bá débi àyà pa ìkẹ́ tọrọ kẹ́dọ̀ ọlọ́ọ̀bà fún ara rẹ̀ fáwọn òbí rẹ̀ fáwọn ọmọ rẹ̀ fún orílẹ̀ rẹ̀ ara tó bá sọ̀rọ̀ ń pa ìyà bẹ̀rẹ̀ ẹ̀rọ ọba kọ́lọ̀ ńlá ọkọ̀ bí ìyà lọ́mọ fi àjẹwà lórílẹ̀‐èdè wa mọ́tò wa kan ọlọ́ọ̀bà bọ́lá fẹ́ lọ ńbà bọ́lá fẹ́ lọ ọlọ́mọdé arógun ọlọ́ọ̀bà ọmọ sàbẹ̀ àwọn ọlọ́mọdé arógun àwọn ogun ọlọ́ọ̀bà padà tó bá gbà ọlọ́ọ̀bà bá yanjú wọn kí wà nù. ọwọ́ bí pé àwọn mẹ́ta kan wá gba islam lọ́wọ́ ànábì sẹ́lẹ̀m nígbà wọn gba islam wọn á dún mọ̀dínà wọn kọ́ nípa islam kọ̀kọ́ kó jìnà ọ̀kan nínú wa ogun bá dé òun náà bá bá wọn lọ sójú ogun ọlọ́run bá subhanahu wa ta'ala bá ní kó kókó ṣẹ̀yí dé bá kó sójú ogun alhamdulillah kókó ṣẹ̀yí gbogbo àwọn akpẹ́ńdúrà kókó ní ipò rẹ̀ ọ̀gá náà jẹ́nẹ̀ kò lè sí méjì bẹ́ẹ̀ òní ṣèṣirò iṣẹ́ tó bá jẹ gbèsè lókù ọlọ́mọdé ajẹ gbèsè ọlọ́ọ̀bà kí ni wọ́n wá fẹ̀rẹ̀ arákùnrin yìí ọ̀kan nu aláìní bí ọdún méjì mẹ́ta ló bàtà láìsí wọ́n á kọ́ ẹ̀ ọ̀kan náà yẹn pé tó òun wá rí pé ẹni tó kú ọdún yẹn síwájú ẹni tí tó ẹni kú yẹn ikú tó fọwọ́rọ̀ ní ni ọ̀rọ̀ wa ń ṣe lé mọ̀gbẹ́ yá Rasulullah ẹ̀rọ ti jẹ́ tàwa gba Islam níbi níbẹ̀ nìyí mẹ́ta rẹ̀ gba Islam ó ní lágbájá kókó ogun ni lágbájá díẹ̀ kò kókó ogun àmọ́gbà mọ́ wa wò ó mo wá rí pé lágbájá yìí ọ wà jẹ́nà síwájú ẹni tó kọ́kọ́ kú yìí àwọn èmi ní kò jẹ́ ìmọ̀ ebi Ramadan méjì tó bá aláyé ń tiẹ̀ Ramadan méjì tó gbà wọn ló jẹ́ kókó rẹ̀ gaba wọn ipò ṣẹ̀yìn nílé ga ju po rẹ̀ lọ́dún ọ̀jẹ̀ náà àmọ́ ìkọ́kọ́ wà jẹ́ náà ẹni tó Ramadan bá láyé ní kọ̀wọ́ àjẹ́nà tó lábàá bẹ̀rẹ̀ ọba kọ́lọ̀ jẹ́ Ramadan náà bá wà láyé kò bọ́ aláyé okun tí a fi gba Ramadan náà ọlọ́mọdé àfẹ́fẹ́ ní kọ̀ọ̀kan wa àmà bẹ̀rẹ̀ ọba lọ́pọ̀lọpọ̀ àmà bẹ̀rẹ̀ ọba lọ́pọ̀lọpọ̀ mo sọ fún wa ìbẹ̀rẹ̀ ọba fórí ara wa ìbẹ̀rẹ̀ ọba fún bàbá wa màmá wa ìbẹ̀rẹ̀ ọba fáwọn ọmọ wa pàápàá jùlọ láti kó gbogbo nǹkan polúkú mùsùlùmáì ìgbọ́dọ̀ wa fórílẹ̀-èdè wa fáwọn aṣíwájú wa fáwọn ọ̀gá wa ìmáàmù wa ìmáàmù ahlus sunnah wal jamaa alùsùn lè di ẹ̀sí pèlè wẹ́rẹ́ àwọn aṣíwájú àìsípè ṣáṣíwájú a máa bẹ̀ ọba ìdìbò tí ń bọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala mùsùlùmí wọlé mùsùlùmí dáadáa tọ́lọ́ ti fún ṣe ọdún ìjọba àwọn tó ṣe mùsùlùmí wọ́n jáde wọ́n ti fọ́ọ̀mù pátì tiwọn kí ládà máa ti jíjí máa ti máa máa gbàgbọ́ nàìjíríà gbogbo wa ajọ́ ní nàìjíríà ní àjọ máa wọ náà ni àwa láti pọ̀ jù nàìjíríà àwa la jù ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ó láti máa rúbù nàìjíríà lọ́wọ́ fẹ́ wọn kọ̀ ẹ má bẹ̀rù ẹ má bẹ̀rù we are all Nigerians yẹn ṣùgbọ́ yìí díẹ̀ àyíbẹ̀ ẹ̀kọ́ ni we are all Nigerians the country belongs to everyone one of us àyíbẹ̀ ẹ̀kọ́ ni àbá àdùgbò ìwà mìíràn jẹ ọlọ́mọdé àfọ̀rọ̀ ẹ̀yọ ọlọ́ọ̀bà sanu wàlá àtàl kìámà èyí tí a sọ tó ṣe dédé nígbà kàlẹ́ ti fọ ọlọ́ọ̀bà èyí tí jẹ́ mistake nígbà fọdú ìwà ọlọ́ọ̀bà a tún bá pè é náà ti wá létí pé a ti fẹ́ bọ́ ní Ramadan program wa ní Ramadan bóyá lẹ́yìn náà ni ti gbẹ̀yìn àgbọ̀yé Islam nínú oṣù yìí next that dábọ̀ sí báyìí nù Ramadan every day the program Ramadan not thirty minutes ṣe pé thirty minutes dáàmà lò mọ́ one hour la máa That is five to six o'clock if I say mistake five nírọ̀lẹ́ di six o'clock so owó yẹn ti ó ti tíríbù so à ń bẹ̀ wá ń tuntun lọ́wọ́ bá subhanahu wa ta'ala kánípà ń sèwọ̀n lọ́wọ́ wọ́n máa fi àkàndùbà ayẹyẹ sí wa Jaiz Bank wa náà ni Umar bin Khattab Islamiyya zero márùn-ún 69821 àkáǹtì wa ká tún báwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n ṣe fisabilillah zaka ọmọ ìlà zalik níta máa yọ zaka sí ni ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala ní àti rọrùn fún ọlọ́ọ̀ba ọmọ wa Ibrahim ọ̀rẹ́ bàbá búṣọ̀rọ̀ ó ti bẹ̀rẹ̀ sí fi ọdọ́ dẹ̀rẹ̀ àrántẹ́ ó di ọdọ́ dẹ̀rẹ̀ àlùfẹ́ náà dájú níbi ìlera wọn àdáńdá ọba tó ní fọ́tí náírà mùdá Ibrahim irúṣẹ́ ìwòtúlẹ̀ Ibrahim sùlẹ̀mọ́ ọlọ́kọ̀ọ́ba àṣálẹ̀ tàrí ọlá Qur'an al-Karim ọlá aláìlá ìbálẹ̀ bẹ́ẹ̀ lóbìnrin ìtumọ̀ fi yé wàá dáa insha Allah السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹ̀dàkùn nípa ọ̀rọ̀ Ramadan tí ẹ̀ ń sọ lọ kí ni tí a fẹ́ ṣe sí àlámọ̀rí ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Haúsá bó tẹ̀ jẹ́ pé ẹmẹ́nubá náà nínú àwọn àlàyé tí ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ wà tí wọ́n ní àdìsọ́kàn pé sultan wà láàyè ibi tí ẹ̀mí àwọn àfà àti tàwọn làwọn ó tẹ̀lé pẹ̀lú tó bá sọ nípa oṣù rírí tí ó sì hàn níwọ̀n bá pẹ̀lú pé àwọn àfà yìí wọn ò ní ẹ̀rí pẹ̀lú ìjọ tí wọ́n mú oṣù yẹn. tààrùn lílá mi ní nàìjíríà nínú àánú ọlọ́ọ̀bá ọlọ́run ló gbé sultan kalẹ̀ kí lè pé wọ́n kàn gbé kalẹ̀ bẹ́ẹ̀ ni effort kalamaba wọn sí ọlọ́kùnrin bá asọ́lẹ̀ tàn rí tẹ bá rí pàápàá jùlọ àwọn ọba wa ní nọ́ọ̀fù ìgbà yìí báwọn bàbá wọn ṣe effort kan ní kí ni pé wọ́n kà jókòó kalẹ̀ pé wọ́n sì tààrà o wọ́n fojú wí náà ní ọlọ́ọ̀bá kó bá a sanwó lẹ́sàn rẹ̀ ṣé Usman Fodi àtàbúrò Abdullahi Gondu wọ́n ṣe wàhálà fẹsẹ̀ ni lọ́fàá tí tí wọ́n gbọ́dọ̀ àwọn kiri àwọn ní colonial masters ni wọ́n bá ti ha Islam kó lẹ̀ ọlọ́run ló jù wọn lọ ó di wa so irú àwọn àfáà tí wọ́n ń sọ fáwọn ọmọ lẹ́yìn wọn pé àti àwọn bá announce fún wọn wọ́n ti àwọn ẹlẹ́yìn káwọn ọmọlẹ́yìn mọ́tẹ̀lẹ̀ wọn látọ́ àtàlẹ̀ mọ̀kàlókì fi mẹ́sẹ̀tẹ̀lẹ̀ khalik àgbọ̀dọ̀ tẹ̀lé ìfẹ́ ẹ̀dá káfíìsì àdẹ́dà ọlọ́run ọba àdẹ́dà àdébìtẹ́lẹ̀ pàṣẹ pé kíni kábà ti gbọ́kún wọn sùn kábẹ̀rẹ̀ àwẹ̀ so irú àwọn tí wọ́n ti bẹ́ẹ̀ kó máa tẹ̀lé ìfẹ́ nu wọn má kó máa tẹ̀lé nǹkan tí sultan of a wà ní ilẹ̀ yorùbá ní ndí omi ní òṣogbo ní ọ̀ṣun state kọlọ̀bà àṣàgọ́ ó jẹ́ ó lé gọ́ọ̀nà tó jẹ́ eh, mùsùlùmí gbogbo south eh, isaac oyètúndé oyètọ́lá àṣẹ ọlọ́ọ̀sẹ̀ ẹlẹ́sẹ̀ rẹ̀ tó ọlọ́ọ̀sẹ̀ ẹlẹ́sẹ̀ òun nìkan ní gọ́ọ̀nà mùsùlùmí nílẹ̀ yorùbá bàbá rẹ̀ ìmáàmù àwọn ìmáàmù tí wọ́n lè ṣe pẹ̀lú ramadan lẹ́kṣẹ̀ náà ó ń díẹ̀ pé bàbá òun ti wọ ninety something years bàbá òun náà bá wà ní ìjókòó bàbá yẹn ti wà láyé ọlọ́dún bàbá yẹn gbọ́dọ̀ tàrí dáadáa ó di wa ẹ rí i pé àǹfààní kí mùsùlùmí wà lórí oyè ó da púpọ̀ jù ó di wa so irú àwọn afá bẹ́ẹ̀ kún bá wọn sọ̀rọ̀ kí ọmọ ajẹ́ kan ó di ká jẹ́ kan náà là ń fẹ́ ọlọ́mọdé àti wà lọ́kàn náà ọba. oníṣẹ́ ni ẹjọ́ láti jẹ oyin bíi elephant erin crayfish crab pé wọ́n sọ pé haram ni ẹ̀dá kò sí lóòótọ́ ni. láti jẹ́ kí ni. so it be oyin oyin. kéèyàn jẹ oyin ó máa jẹ oyin ní bí wọ́n bá mú oyin. bó ṣe bó ṣe kú tẹ̀lé. so elephant crayfish crab they say it is haram. ara o pápá jùlọ crayfish àwọn gbogbo bá jẹ́ nǹkan omi àlàálà ni kó àwọn ẹgbẹ́ kú lọ bá bá. ẹgbẹ́ òkú ẹ̀ lọ́ba bá gan halal àwọn sọ̀hábà àrídìwánu lẹ́ àríyá jùmáìn sínú ọ̀bí òbí na ibi wa pa wọ́n pé Allahu akbar ọlọ́run ọba kó wa sàwọn sàbí lẹ́tàrí ọmọ ṣe 300 wọn ibi wa pa wọ́n wọ́n ilaha illallah òkú ẹja ńlá létí odò yẹn wọ́n á ju omi ọba ẹ̀ bu ẹran ẹja yẹn ọ̀rá ara ẹran ẹja yẹn náà ni wọ́n fi ń ṣe ẹja yẹn ọ̀rá ló fi ń ṣe ẹja yẹn wọ́n á jẹ́ fún bí oṣù kan ó di wa nínú àwọn ẹgbẹ́ tó sọ àbí mi sẹ́ sẹ́kùn kú mi náà jẹ́ ń bẹ́ẹ̀ ó di ó fara bí ìyàn náà jẹ́ ń bẹ́ẹ̀ so gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan odò crayfish kíníkà tó bá jẹ́ wíkà kiri àdúgbò ó di gbogbo ẹ̀ halal òde elephant tó bá lè du àti wọ́n lè shoot ẹni pé kọ́ló kọ́ló ọba aláàlú gbogbo ẹ̀ ó di wa wallahu ta'ala alam. ẹ dákun nítorí ìjọba àsìkò kí wàá ní àlàyé tí ẹgbẹ́ ṣe fún wa pẹ̀lú àwọn tí wọ́n ń sun ẹja àbáwọn tí wọ́n ń ṣe òwò ẹja lọ́jà tó jẹ́ pé tí ẹ bá ra ẹja láì instead kí wọ́n fọ̀bẹ̀ kí ó ṣàkẹ́ ní ọrùn. tí wàá pé kò sọ́nà nínú ìpàdùbà tó fi ju lọ kò sábúrú ń ẹja ìdáná ló lọ́nà ẹ̀kọ́ kàdù ọgbùgbù ọ̀nà tí wọ́n pé bá rọrùn láti ìpárá ìkónira bá ní wọ́n bá ti kónira bá ẹja ẹ̀kọ́ sábúrú bẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá níbi ìsọ̀pọ̀ kọ àìsàn lọ gbogbo kan olùfàyèdè àkàtà tó fa àsìnù kìtìlá fàyèdè àzàbá tó fa àsìnù sílẹ̀ tó wọ́n pé gbígbà yẹn pípa wọ́n pàbà yẹn náà ní ọ̀rọ̀ ẹja yẹn lọ́rùn sábúrú bẹ̀ ọlọ́run kó sàánù mọ́fìnira mọ́ ọlọ́ba gbogbo àwọn ọmọ ìyá wa àwọn tá à ń gbọ́ wa tá à ń sọ rédíò ni àti tẹlifíṣàn ni kárípé àsẹ̀nà ọlọ́wọ́ fún iṣẹ́ Ramadan yìí ọlọ́wọ́ bá jẹ́ àṣọpọ̀lọpọ̀ ọdún láyé subhanaka wa bihamdika nashhadu an la ilaha illa anta